ṣé ẹ̀ àǹfààní tó wà pẹ̀lú tí wá fẹ́ lo ìdádọ́tọ̀ ọ̀nà ṣe fún àwẹ̀ lọ́kùnrin látàrí tó bẹ́ àpò òòrùn tí wá ṣẹlẹ̀ sí ilẹ̀ ní báyìí tí ò sì ṣe kọ̀ọ̀kan. ló lẹ̀ lánàá pé màá ṣe ìlera rẹ̀ wá máa ń gbé ọ̀pọ̀ ọ̀nà tó máa bá wẹ̀ ó kọ́ra ló wá bẹ̀rẹ̀ láì lánàá síwájú ẹni tí kò mọ̀ pé Ramadan ti wọlé ó ti wà láàárọ̀ ó tún mọ̀ pé Ramadan ti wọlé tó lè sọ di àwẹ̀ tó mọ̀ bá Ramadan lọ́bẹ̀ kò lè sọ di bó ṣe wọlé kó mọ̀ ó dé pé àwẹ̀ Ramadan ọ̀rọ̀ yẹn ni nínú tá a ti ṣàlàyé fún wa òní wípé ìwé tó bá jáwé ọ̀rọ̀ yẹn a máa ń fi àníyàn rẹ̀ rinlẹ̀ síwájú tí àlùfáàjà bí òdodo kò tó yọ àníyàn sì ni kì í ṣe nàwọ́ ìtù àbí nǹkan mi fi máa ń fẹnu sọ̀rọ̀ tá a bá ti mọ̀ pé agbára ẹ̀ lọ́la àníyàn ti jókòó ẹ̀ bí ẹ bá jẹ́ taari o ti dà níyàwó so àwọ̀ tó jáwé ọ̀ràn yìí yálà rọ̀mọ̀bọ́ọ̀nì ni àbí àwẹ̀ ẹ̀fọ́rọ̀ àbí kọ̀ọ̀tọ̀ wọ Ramadan àníyàn gbọ́dọ̀ síwájú tí yóò rìn kí alifájà lòdì ló kókó yọ anabi sallallahu alayhi wa sallam onímọ̀ ìlànà ìlú bẹ́ẹ̀ asiyam qabla alifájà fọlá asiyam la ẹni tó bá fi àníyàn rinlẹ̀ síwájú alifájà ní ẹniyàn kò láwọ̀ ṣùgbọ́n àwọn náfìlà eléyìí ni àníyàn lè gbáwájú síwájú alifájà ní fábẹ́ẹ̀ a sì lè má la níyàn gbà wọn tó dájú pé ọjọ́ ọjọ́ nǹkan ó ti bẹ́ẹ̀ lọ so irú ni bẹ́ẹ̀ ó láǹfààní láti tí kí àwẹ̀ náà fílà anytime ẹ̀yin méjì ní ọkọ àti ìyàwó ìyàwó láníyàn oúnjẹ tààrí ọkọ láníyàn fún fẹ́ gba mọ́ndé ńlò di àárọ̀ máa ń gbóúnjẹ à oúnjẹ oúnjẹ di tán à oúnjẹ di tán àti máa jẹ báyìí tó ń tẹ̀lé jẹ o ti máa wọrí máa sọ dáwọ ẹ ó lọ ná fílà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yàn kò lọ bá wọn sórí ẹni ẹni yìí tó dájú pé ilẹ̀ ti mọ́ kó tó mọ̀ pé rọ̀mọ̀gbọ́n nìkan ó ti ó ti wọlé wọ́n ti rí oṣù ìwé ẹni bẹ́ẹ̀ kò lè máa gbà lọ bá yóò dá òkàrà tó dúró kò àmọ́ ká tiẹ̀ náà bá wà ó ti láníyàn fún ìgbà rẹ̀ rọ̀mọ̀gbọ́n àmọ́ èyí tí ò mọ̀ ní wípé wọ́n ti róṣù àbí wọn ò sí róṣù wọn á ní wọ́n ti róṣù nìkan bíi láàárọ̀ láago mẹ́jọ lòun tó mọ̀ ìrẹ̀ ni yóò mọ̀ gbà lọ. Tókìlẹ̀ òun mọ̀ gbà lọ ti fi ẹ̀ sáárì ní ojẹ́ sáárì ní sáárì ti ní kéde ṣòro tó ọ̀sìnyàn súnà ní sáárì jẹ́ ló ń tàn yóò mọ̀ gbà lọ ti fi àlàyé tó wà lórí ẹ̀ lọ.

fífi náà ní àti láti yàrá ọmọdé àbá àti láti yàrá ẹ àti láti yàrá. Ṣé máa gbára ọmọdé àbẹ́ ń gbára ọmọdé? Tó bẹ́ẹ̀ ti sọ ẹ́ sì bẹ́ẹ̀ náà lè bí lálẹ́ ẹjọ́ tó rúṣù náà. Ṣé gbàdúrà bẹ́ẹ̀ ń lọ́la lẹ́gbọ̀ọ́? nílé ẹni tó lọ́wọ́ náà. ọ̀nà àwọn tí ìwọ ìjọba ti ń sọ ìjà àbùkù láàbùkù lọ́wọ́ àwọn àti ìjọba ìjọba pé ìdájẹ́ ọ̀dọ̀ ẹ̀ tá a bá ti ní tá a bá ti láàmìyàn yàmù ṣak jésù tá a láàmìyàn yàmù ṣak àti láàmìyàn jésù tá a láàmìyàn yàmù ṣak àti láàmìyàn pé màá gbà ọ ẹ máa náà ti rọ́ọ̀sì màá bẹ̀rẹ̀ ọmọ náà àti láàmìyàn yìí so bẹ́ẹ̀ nìyẹn nìyí bí àwọn àwọn òkè wá fún èdè ìkọ́ ọ̀nà wọn èdè ìkan tó lóṣù lóṣù wọn á nìjẹ́ tó lóṣù má tó jù ojú láàárọ̀ ẹni yẹn láàárọ̀ tòun ìtúpa nìyẹn ti gbà wájú àníyàn yẹn ò jù kó ojú dandan kan ní káníyàn súnmọ́ ìjọsìn tó di yé wọn ni ìjọba gbọ́dọ̀ jáde mo gbọ́dọ̀ ní pápá kan sọ pé ìyẹn gbọ́dọ̀ tún mọ́ ìjọsìn yẹn gángan gángan tí ò ní sí àlàfo láàrin èèyàn ìjọsìn yẹn tí wọ́n fi máa ń nìyẹn wá bẹ́ẹ̀ni bàbá àbẹ̀rẹ̀ tiẹ̀ kò ní padà tó kúrò àwọn ọmọ ọmọ yìí ẹlẹ́dìn ẹni tó kúrò lé tó ń bọ̀ àmọ́ kíláàsì tí àlàfo wà lọ́gbà tó wà àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún kan ló lè ṣẹlẹ̀ láàrin ilé àti mọ́ kíláàsì ó lè ṣàlùwà lálẹ́ tó ń bọ̀ wá kí ni ànábì sallallahu alaihi wasallam ni ó ti wà lónìí nígbà tó wá túbọ̀ sí tó ń ṣe ń bọ̀ ní torí wọn lọ́mọ ṣàkíkọ̀ ó lè yà gan tó tó sáré gbẹran àtúntò ti tàbí kó tó kò jẹ ti tiẹ̀ ìyẹn sì nígbà tó wà ìdábàwòye ẹ̀rìn kò bánújẹ́ ó sì ń bá tiẹ̀ lọ àmọ́ tí yẹn máa ń jẹ lórí irun àìjẹ lórí irun tó ṣé tẹ́ni ẹ bá padà á dé mọ́ṣáláṣí tí ẹ̀ padà tún á má níyàn ní ìwà ni ẹ́ gbogbo ṣẹlẹ̀ ni so ẹni tó bá ti ní ẹkú bá ṣe wà ní ẹlòmíì sí ìwé ọlọ́run ní jẹ́ kí wọ́n róṣù ẹlẹ́sẹ̀ ọlọ́run ní jẹ́ kí wọ́n róṣù ìkànnì ẹlòmíì sì nìyí bí ìdàndán bí ìdàndán ọlọ́run pé alihamudulilayi ọlọ́run ní ká tẹ̀sán fún àmọ́ tó kéré ó ti súnmọ́ ó ti súnmọ́ sí ó ti súnmọ́ yẹn tàbí yẹn wọ́n tún wá ń lé sí lórí ọkàn wa ìgbéraga wa tún máa ń le ẹlòmíì ní kó mọ sún sẹ́yìn sí wọn náà ọmọ ìná tó wọ́n ti róṣù ẹni ah! ìpara wọlé náà tó tọ́ba ní wọ́n pé lóṣù báyọ̀ lọ́la lóṣù báyọ̀ lọ́la wọ́n ti bẹ̀rẹ̀ àgbẹ̀ àbẹ̀rẹ̀ náà ni àdẹ́kùn wọn ṣe nǹkan fífẹ́ pẹ̀lú ṣàbáàmì àbẹ̀rẹ̀ náà ni tó kó dẹ̀ bí wọ́n pé àwọn tó máa ń sọ náà wáyé tù àwọn yóò rí jókòó tí ara bó ṣe wọlé fún mi tó kò pọn dandan kí àníyàn kó kó wà pẹ́ kí papọ̀ pẹ̀lú iṣẹ́ ìjọsìn àníyàn lè jìnnà sí lókun bàtà ni àbá ti wà fún nǹkan báyìí ìyẹn fẹ́ ṣe nígbà báyìí ìdán náà ẹ

tí kò dájú wípé àlùfájà rẹ̀ ti yọ ní sọmọ́rọ̀ náà tí wọ́n máa ń pèrò ẹni tó ń pèrò yẹn kò wà sátìn fún wa wípé ó má àsìkò òun ó máa sọ àlùfájà rẹ̀ tó kílẹ̀ à ń ṣe ìléjì lórí ẹ̀ a máa jẹun kódà a tún jẹun kọjá pé ojú wà lọ́nà ọ̀tún a máa jẹun lọ títí tí fi sátìn fún wa wípé ó dá wa lójú a máa jẹun lọ ni àmọ́ tó bá ti dá wa lójú wípé as-salatu khayrun minan-nawm ilé ìtàn ẹni tó ń pè yìí á ò máa sọ̀rọ̀ ni a lè gbé kankan mímọ́ tó bá ti máa reconcile pẹ̀lú hadith yẹn nìyẹn ẹnẹ́bí sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tí ó máa ń jẹun táwọn ìfàdà rẹ̀ bá ó bí abùkátà rẹ̀ níbi oúnjẹ àdìsẹ́wọ́n lè mú àbí àdéhùn yẹn pẹ̀lú ayélujára kùrán ni pé wàkúlù wàṣúrọ́bù hátà yẹtàbá jẹ́nà lákùn ẹ̀jẹ̀ ẹ̀mú tí sálfàjà yóò fi yọ tòwádà ti pé ókè àti àwọn sàbí náà dá sí wọn a máa jẹun títí títí títí títí wọn á fi wà kọ̀m̀bẹ́tì pé ó ti yọ kódà àwọn wọn mọ jẹ lébi pé ilé fẹ́ mọ dùn wọn mọ jẹ tàbí pé ilé fẹ́ mọ ẹ̀gbọ́n mi ilé fẹ́ mọ wà lọ wọlé lọ wà àwọn àtàrù pọ̀ láwọn sábà but bí tí wọ́n gbé sí òní pé kò lè dá wọn lójú tó tó bá ti dá lójú pé alifájàre ti yọ kò sáǹfààní kankan láti ti òkèlè sọ́hùn àbí láti gbómi bì àbí láti ṣe nǹkan kan nínú tí máa ń bá ọ̀rọ̀ jẹ́ tá a gbọ́dọ̀ ṣe kò sáǹfààní kankan mọ́. Number three. Why the Nam injection tí wọ́n fihàn lábẹ́rẹ́ kò bá àrò jẹ́ àti ṣàlàyé ẹ̀ náà níbi tó rà wá sí àgbéyẹ̀wò kò bá wò jẹ́ ẹ má fún yàn lábẹ́rẹ́ àti tó bá yẹ pé abẹ́rẹ́ tó ṣiṣẹ́ food supplement ẹlẹ́yìn bá wò jẹ́ ẹ̀yìn ó lò ó yóò fún yàn ní agbára kéèyàn lágbára àti kéèyàn má fi lè pain ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì àdúrà yàtọ̀ yàtọ̀ ọ̀tọ̀ ní pain ọ̀tọ̀ ní strength ìyẹn lè ní ìyẹn lè jẹun kó yó wọn kọ lábẹ́ kódà tí mo dọ̀rọ̀ àti gbàgẹ́rẹ́ so abẹ́rẹ́ pain relief àwọn lẹ́yìn ní kò bá wọn jẹ́ àmọ́ abẹ́rẹ́ food supplement àwọn lẹ́yìn ní kò bá wọn jẹ́ èyí yẹn máa gbà lẹ́nu méjèèjì náà kí yẹn lè dènà ti blood ìyẹn lè dènà olúwa nípa ṣe ní àlàyé náà ìyẹn lè fi ẹ̀jẹ̀ lẹ̀ sókè lẹ̀ ìyá pẹ́ ní wà lórí ẹ̀ àmọ́ yẹn lè ṣe é tó bá ti mọ̀ wípé kò ní kó nira bá ọ̀ èlé pé òun fẹ́ bùkátà sí ìfi nǹkan rọ́pò kí strength lè ba lè wà òdúgbò tí yẹn bá ti bùkátà sí yẹn nìyí àwẹ̀ máa bàjẹ́ yóò jẹ yóò mú yóò bàjẹ́ àmọ́ tó bá wá bọ́ sí kò dọ̀rú rọ̀ tó bá yẹ pé lẹ́kàn fẹ́ lọ donate lásán ni èrò lè torí yẹn jáwèé. àwọn ọtụtụ tó bá yẹ kéèyàn fẹ́ ti wo aláàárẹ̀ sàn wọ́n sì ní pé yẹn nìkan náà ní ẹ̀jẹ̀ rẹ̀ ló bẹ́jẹ̀ ẹni yẹn mu yóò di ọ̀nà yẹn léyàn lórí kéèyàn jáwèé láti lè ọrụ lédè àwọn àdéhùn kan padà wa ẹni sáré ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ tó sì ní àwọn ọmọ tó tó kú sí ẹ̀ lórí tó kú ní ojú ilé mi kí ní nítorí bẹ́ẹ̀ jẹ́ làmúwà ẹni tí ó wú ó jẹ́ ọjọ́ kan méjì ní rọmọmọ́n kò wá gbà á títí tí rọmọdán mi fi wọlé láì ní àwíjàde kankan tó fẹsẹ̀ mú lọ lẹ́yìn tí rọmọdán tó wọlé yẹn bá lọ yóò dá rọmọdán yẹn padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tútù bá àwa nínú àwọn onímọ̀ míì tí wọ́n sọ pé yóò tún bọ́ aláìní láwọn ọjọ́ yẹn lẹ́dọ̀ àtàwọn míì ní kò ní ilẹ̀ bá láìní yóò kàn san gbèsè ní àti táwọ́bà. mo fi sọ pé alimami Bukhari sọ kéèyàn ṣe táwọ́bà kéèyàn sì gbà àwẹ̀ yẹn àmọ́ kéèyàn bá láyè mú òun ò bá wọlé. àbí mi ti dáhùn béèrè mi àbẹ̀rẹ̀ kan lọ́mọ dáhùn èyí mo dáhùn sí wa nínú àbí ó wà nbẹ ẹ fọwọ́ yẹn nọ́mbà fáìlì náà. wọ́n ní tí wọ́n bá ṣe mistake níbi oṣù tó padà wá ń kílẹ̀ pé àwẹ̀ tí wọ́n gbà twenty thirty ló yẹ kó jẹ́ èṣe twenty nine tí yóò dẹrùn padà ní wọ́n dẹ padà náà tó di tó bá kílẹ̀ pé ọjọ́ oṣù thirty ni àmọ́ twenty nine làwọn gbà wọ́n á dẹ́yẹ̀ padà. Now, number six, number seven. Okay, number. Yeah. Eh, my ya. yeah. Now. Ẹni tí yóò gba ìsìlámù síwájú kí àlùfájà rí kó tó yọ tó sì ti bàlágà àwọ̀ yẹn di ọ̀ràn yàn fún láti gbà gbogbo ewé ewé pèsè pàṣẹ yẹn ọ̀rọ̀ míì nìyẹn yóò gba ẹ̀wẹ̀ ààwẹ̀ rọmọdánù níbi ìfihàn wẹ̀ bẹ̀rẹ̀ kò ní ìdàlùwàlà then ẹni tó gba ìsìláàmù ìwẹ̀ tó máa ń wẹ̀ tó ń pè ní wẹ̀ ní ìsìláàmù kì í ṣe mọ́jẹ̀mù fún nàìjíríà so ẹni yẹn yóò bẹ̀rẹ̀ àwẹ̀ yóò gbà wẹ̀ ẹnu oríkèéríkèé ara la máa gba òsómi ńbẹ dábàá ní pé yẹn wẹ yọrọ àlùwàlà tó yóò bẹ̀rẹ̀ pẹ̀lú wa ìwẹ̀ ẹni tó bàjẹ́ àwẹ̀ náà ó lè wẹ̀ ní táìmù tó bá rọ̀ lọ́wọ́ ó lè wẹ̀ lẹ́yìn tó bá tó tó kásùbà tó òfin tó dè yẹn náà ló di ẹni tó bàlágà tó ẹgbẹ́ nìyẹn gba Islam náà tó bá gba Islam lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí iyọ̀ ló gba Islam. òní àwọn ẹjọ́ yẹn ti lọ òde ní ìtọ́gbèsè òde gbèsè òní dọ́jọ́ yẹn padà bẹ́ẹ̀ náà lọmọ tí yóò bàlágà síwájú àlùfájà rẹ̀ yóò gba àwọn ẹjọ́ àmọ́ tó tí àlùfájà ti yọ òní gba náà ni wèrè tó gbádùn síwájú àlùfájà tó sì ti bàlágà yóò gba àwọn ẹjọ́ àmọ́ tí wèrè bá gbádùn lẹ́yìn àlùfájà rẹ̀ tó sì ti bàlágà kò ní gba àwọn ẹjọ́ tó kílẹ̀ torí pé èèyàn nílò àtàyè èèyàn jẹ́ mùsùlùmí àdótó ni èèyàn bàlágà máa ń jẹ́ mu ìmọ̀ pé lára láàwẹ̀ kó tó fẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ rìnrìn àjò ẹjọ́ bẹ́ẹ̀ rìnrìn àjò òun ò sí ń bẹ̀ torí òun lè ṣe ìjà níyàn rẹ̀ ènìyàn láti ẹgbẹ́ fẹ́ travel síwájú àlùfájà rí i tó sì mọ̀ pé òun fẹ́ lóde so àníyàn rẹ̀ mú travel àmọ́ síwájú kí rí tó yọ. ó ti yáde padà kó òun òun travel mọ fún òwe gbà wẹ ó ní ìgbà ó ti máa bàánà ni. ó sì jẹ́ àbí tó wáyé pé lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí yọ tán ẹni tí ó fẹ́ travel ó wò pé òun ní travel ó wá jẹ sàárì pẹ̀lú pé kí ni ó ń gbà wẹ àbí lẹ́yìn ìrọ̀ ó tẹ̀sán lórí mọ́tò ọ̀fẹ́ tó bá nílé yá ó ti di traveller náà nù yóò bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ padà tó ṣẹ̀rí àwọn tá a kàkà lẹ̀ yẹn fún aláìsàn yẹn mùsùlùmí kèfèrí ó lè mùsùlùmí tàbí obìnrin tí ẹni wíri tó gbádùn àti ẹ̀dúgbàlájà ẹ̀ àwọn eléyìí tí ní tó wà lára wọn tó jálè ibù tí wọn fi lé ìjẹrẹ àwẹ̀ tó bá kúrò lè fún àlùfájà ní òdodo wọn á báwẹ̀ pẹ̀lú wa tí ò bá kúrò àti lẹ́yìn àlùfájà rí òdodo wọn ò nígbà ẹ̀ pẹ̀lú wa wọn ò lè ní san gbèsè ẹ̀ padà ó wá ẹ wá wo obìnrin obìnrin tí ó ṣe haida nínú ìfàtà lọ́wọ́ tára rẹ̀ mọ́ síwájú àlùfájà rẹ̀ àwọn méjèèjì wọn gbà wẹ̀ àbí pípẹ́ wọ́n wẹ̀ wọ̀wẹ̀ wọn gbà wẹ̀ ṣùgbọ́n tí ara wọn bá mọ́ lẹ́yìn àlùfájà ara mọ́tà sọ àṣọ ìwẹ́ wọ́n rí tóhóró ẹ̀jẹ̀ ti dá tòótọ́ ẹ pé ara wọn bá wá mọ́ lẹ́yìn àlùfájà ni àwọn méjèèjì wọn ní gbà wọ wọn sì ní sápadà sókè nọ́mbà Thank you. Kí ló sọ? Bàbá ẹ̀sìn náà mi. Tẹ bá wá rí dájú, máìkì ń dìkú. Tẹ bá wá rí dájú pé òun ń kẹ́ ṣírun, ẹ̀sìn lóru ń tà. Tẹ gbọ́, òun ní kẹ́ ṣírun, agbóhùn agbóníkẹ́ sínú òun sì wá ta òun lẹ́tẹ̀lẹ̀ ẹ̀ríbi tí àwọn tó ń mú tí wọ́n mú ọjọ́ sí ọmọ bá wọn bá jìrì ká ìfọ́nù mi ni àbúrò máa dà lè tètè ó tún bèrè ó tún bèrè ìjọba ìtajà ìlú. الوقت اللي من الشبكة على اللي يعني نعم

àní tẹ̀lé ìjọ ẹ̀dá bá sọ̀rọ̀ tẹ̀lé ok òun wá sọ fún wa pé six fifty seven òun ló yẹ ká túnu ká ṣe nu làwa wò ta làwa rí òun ta tóun látẹ̀lé ni láti ṣe nu láti ṣe nu àbí àkùrà lójú fóònù sí wàhálà ìdádùn ní pé òòrùn ìgbésẹ̀ ti ń pé kò sí làákàyè rárá fáwọn kan mú sùn lẹ́nu yẹn kò sí làákàyè kò sẹ́sìn kò ságbóyé ẹ̀kọ́ ẹ bá mọ àwọn sọ fún wọn ìṣèlú kò sẹ́ni tó tako wípé ẹ má gbọ́ kò sẹ́ni tó tako wípé èèyàn lè mú ọjọ́ wájú lẹ̀ fún àwọn àlámọ̀ níta bá fẹ́ ṣe àbí bàbá àwọn ọjọ́ ìyàwó àmọ̀jọ́ wájú náà ni àti kàlẹ́ndà èèbó àti ìjẹ́ra àmọ̀jọ wájú náà ni fẹ́ ṣègbà fẹ́ ṣàwò àmọ̀ náà ni ṣùgbọ́n nígbà tí n tá a bá ti mú tó bá tó yẹ pé ìmú ọjọ́ wa fẹ́ mọ́jọ́ fún ìjọsìn ìjọsìn fọlọ́run náà lọ́jọ́ tá a mú bá ti ṣe déédéé tí wọ́n ní ká wò fún ìjọsìn amóore nu tókìlẹ̀ amóore nìyẹn àmọ́ nígbà tí n tí wọ́n ní ká mú n tí wọ́n ní ká wò fún ìjọsìn níta wa mú wa ti déédéé pẹ̀lú ẹ̀ amúkiri amóbi nìyẹn tó ti yé so tẹ́bá sọ pé on the eighteen march eighteen onabẹ̀rẹ̀ Ramadan ẹ̀ tó wá di march eighteen yẹn nìyí wọ́n máa rọ́ṣù ó ṣe déédéé tó clear ẹ̀hẹ́ àwọn tó bá di march eighteen yẹn tó bá ti déédéé nǹkan tí ó nǹkan bá rí oṣù ní march seventeen ọ̀la lò àbí nineteen nǹkan bá rí làmà lò torí pé ìpìlẹ̀ nìyẹn kọ̀ǹpútà afẹ́fìran ara wa lọ́wọ́ ni ṣùgbọ́n nísìnyí níbi àìlágbòyí ẹ̀sìn àti àìpín làákàyè ìyẹn lè dàgbà kó mọ́ni làákàyè ó wà lórí àwọn adámọ̀ iná kẹ̀bí rábìlá ìlú ìmọ̀ àṣùdàrà iná sọ̀bí rábìlá kódà àwọn máa ń pè gbẹ́gbẹ́gbẹ́ wọn mórí iná kẹfì rábí láàkìlì máa ṣúgbàrá a máa wáyé bẹ́ẹ̀ so àwọn kìíní yìí òun náà náà gbára lé kò sí náà náà gbára lé o ẹ bá mo rí pósì obìnrin kan ọwọ́ ẹ̀gbọ́n wà nílé ìbò ó ní ìwọ̀n ọmọ tó ń ṣe wọ́n ní southwest wípé london ló ń wà nìyí àwọn náà ti kéde ìgbà tó máa mú oṣù kódà wọ́n tún kéde twenty thirty kò lè yọ òun nígbà tó ti yá wọn afá ló wà yé òwe màmú yọ àyè jẹmọ ìyẹn lè ìyẹn lè gbé ọjọ́ kalẹ̀ tó kílẹ a lè gbé ọjọ́ kalẹ̀ kò sí pọfẹm pẹ̀lú ẹ bọ̀dì nígbà tí ti wẹ́dà bá ti sọ bá ti yàtọ̀ sí ọjọ́ tẹ gbé kalẹ̀ tí wẹ́dà bá mú wálé máa tẹ̀lé kọ́fà tó ẹnì kan ò ta ko eh, ìgbọ́jọ́ kalẹ̀. ẹ má gbára lẹ́nu toró lè yẹ pọ̀nẹ́sì yẹn ń lọ fún bàbá ìjọ ti éèkì ya ẹ̀rí éèkì lẹ́mọ̀ọ́ lẹ́fẹ̀rẹ̀ àwọ̀ ẹ sì tunu yọ̀ǹdì tẹ́sí tó tunu nìyẹn nìyẹn wọ́n kọ̀ sí wẹ́dà bá tì nìkan ẹni ara kò lè change ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn sọ̀rọ̀ ńlá òyìnbó tó gbé tó máa ń change nílùú èbó wọ́n ń yí aago wọ́n ń yí aago ní Europe á yí nígbà tágo bàbá ìyẹn lè dàgbà kó má ní ní Europe nígbà míì wa condition wa jọra wọn yes ó máa jọra wọn kódà níbo mi náà Canada Canada òun níbẹ̀ yes ah. so ìgbà jọra n'i Nigeria ti no problem the same the same na tẹ̀rí àwa àwa wà ọ̀pọ̀ tún bìrì wípé náìtì àti dé wa kì sábà ní problem wọ́n lè jura wọn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n kì sábà pọ̀ àwọn àwọn bìkan bẹ ní rògbò dá pé hmm, twenty hours alẹ́ ni four hours ọ̀sán ni wọ́n sọ fún mi ṣé o gba lẹ́yìn twenty hours ní òfìsì wọ́n yí ni wọ́n máa ń yí ni wọ́n á yí wọ́n adẹ́kẹ́ mọ̀ pé twenty hours ní gbogbo ẹ̀kọ́ ní pmo am ń bẹ nínú twenty hours yẹn ẹ̀gbọ́n mi yé am ń bẹ mẹ́ ọmọ kí wa kan ti pẹ́ ó lọ ẹ̀jẹ̀ ilé iṣẹ́ oko wọn ní ní yúróòpù lóko alẹ́ ló wá débẹ̀ bó ṣe lọ wọ́n sáà ń lọ sóòtẹ́ẹ̀lì ló máa sùn wọn náà náà bá ń rí bí ọ̀gá kó wá pọ̀ ní kọ́ńfẹ́ǹsì wọn láti wá pè é ẹ wá sí kọ́ńfẹ́ǹsì náà aṣùwà lé ẹ̀ wà ní kíní ọ̀nà ti yí aago ọ̀nà yí aago ọ̀nà ti yí am lẹ́wà yìí am ok nísìnyí am ó ní working hours àbí ó dẹ̀ ní resting hours lọ́dọ̀ ọlọ́run tó bá ti ní pé alẹ́ òru fẹ́ gba nínú táìmù working hours ní tó fẹ́ gbà yẹn nìyí àwọn máa pè lára am wọ́n yí ọmọ yí aago ọmọ yí aago gbàgbẹ́rẹ́ agbóyè rẹ̀ yóò wá fẹ́ yí nàìjíríà yìí nígbà tó bá ṣùgbọ́n sọ fún yín pé wọ́n ti róṣù ẹni rárá ẹni àá láì ẹgbẹ́ ń tábù ọláì kò sí làákà yìí bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ sì mú kò bá làákà yìí bẹ́ẹ̀. ìfọ́nà ọmọ ìyàwó tó wà nílé ìbò sọ pé à nítorí ní lọ́wọ́n pé ọmọ òun ò yìí èyí jẹ́ pé ẹ ní nàìjíríà wa late comer tó ọmọ iléèwé ìkàkànnà ni tẹ́bá ọ̀tá mi ta lọ lọ yá yìí pé ilẹ̀ máa ń pẹ́ kó tó mọ́ àbí ó yẹ kí wọ́n káwọn sùn ti àjọsí táìmù lateness inú òkùnkùn yẹn náà ti mú lateness torí pé wọ́n ti kọ́mẹ́rì sí táìmù seven seven ni the seven ten mú sí nǹkan ni seven tó wà nígbà tí nígbà mi tó bàbá bàbá yí padà lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé no problem àbí wọ́n tó bá ti di bí ẹ̀sìn. Quran sọ fún wọn pé àmọ ṣẹṣin jàmí kùn ṣàrọ ṣàrọ Ramadan oṣù Ramadan òun láti bẹ̀rẹ̀ àti alábìnrin súnmọ́lẹ̀ ọ̀dájọ́ akéwì yàtì tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò rí oṣù ni wọn ò rí oṣù alábìnrin sọ ó ní ìgbà dánú ummatun lánàá sí ó ní àjẹ́ ìjọba tó láti pé lẹ́nàánú kọ́mú lánàá òmíyà lẹ́nàánú kọ́mú òmíyà sí. ha le kọ laana àtìlẹ̀ ṣíṣírò àmọ́ àṣàrù àkàdà túmọ̀ àkàdà túmọ̀ àkàdà bára ma ṣe dúró nù. so lánàá sùn àti calculate kalẹ̀ fún yín fúnjọ. pẹ́ẹ́pẹ́lẹ́ ọ̀rọ̀ ayé ayé nínú problem. so tẹ bá mú ọ̀nà etí kalẹ̀ tó padà wá sí déédéé sísùn tọ́ọ̀nù tó gbé kalẹ̀. kò sí problem gẹ́gẹ́gẹ́gẹ́ ni tẹ́ ẹ bá mú kalẹ̀ tẹ́ ẹ bá mú kalẹ̀ àbí tí o padà wá sí déédéé ìdísọ́nù bá declare lálọ́ òtútù wà lábùrọ̀ mú kalẹ̀ bí bá ṣe pé ẹfẹ́ pín nàìjíríà sí mẹ́ta ilẹ̀ haúsá ilẹ̀ yíbo ilẹ̀ yorùbá ẹfẹ́ pín àwọn mùsùlùmí nàìjíríà wọ́n fẹ́ pín wa ni wọ́n ní kíní kan sùtọ́nù lẹ̀ nígbò ní olórí mọ́ríkà ti di sùtọ́nù ìjọba àbí mọ́gàjì mọ́gàjì ilé agége rẹ̀ báwí wọ́n ní sòtọ́nù wọ́n ní sòtọ́nù ilẹ̀ yorùbá subhanallah ẹni ẹ̀dẹ̀ ti pẹ́ o ti pẹ́ gbọ́n bàbá bá dámọ̀ náà nìyí àwọn náà dáhùn náà wọ́n ló ń bá ẹ̀ nìyí ṣé ká dámọ̀ lè lọ́dọ̀ ṣé wọ́n lọ́wọ́ tààlà àwọn náà tún fẹ́ kí wọ́n dó ní sòtọ́nù gbogbo yẹn nìyí kò sí lẹ́ẹ̀kì islam kò sí tẹ́kì abẹ́ ìjọba kan láwà abẹ́ owó kan là ń àbí ẹ́ president kan la ní kí ló wá lébi tá à lè fún gbogbo àbùsùn tá à lè ṣe wọ́n wọ́n ọmọ ní abẹ́ nàìjíríà. káwọn ti sọ pé ẹ̀yin tẹ̀ mú twenty eighty ìgbà mélòó ni ẹ̀ kún sáfù tàbá fi mọ́ṣáláṣí kalẹ̀ fún gbogbo mùsùlùmí tó wà lẹ́yìn yorùbá ẹ̀ kún sáfù kan mélòó ni àti mọ́ríkà àti lóhun kẹjẹ ẹ̀ tó kankan so má bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ etí wọn yẹn yóò de ìkéde sultan ọlọ́sìkè ìjọba nàìjíríà yóò fún sultan láyé kó lo nca service lọ́fẹ̀ẹ́ láìsanwó lẹ́yìn ọba kéde ní ẹ̀sán fún nígbà ìbí ìjọba ìbílẹ̀ òmò yẹn ẹ mọ̀jà ya da ẹ mọ̀jà da kì ní rúmọ̀ ní ọba làkà yìí ẹ ẹ kò sí lábẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí èmi tẹ́lẹ̀ mi nọmba tí mi téèpù ọ kí ni wọ ẹ kí nọmba ti fi yẹ five ma fi tanti seven ẹ tan nọmba eight ọ̀ya kálí kì í sọmọ lọlẹ o. Thank you.

òun ló sì yàtọ̀ láàrin àkọ́kọ́ àtàwọn kejì àmọ́ kókó táwa níbi ni pé ṣé muazin lásìkò tí wọlé àti òsì wọlé ìjókòó lè mú tó fi ọlọ́ọ̀ òsì wọlé nù tó ló ń bá máa tòun ló fi ẹ̀sọ́ láti. Hmm. Ẹ̀mí ló fẹ́ jẹ́ bẹ́ẹ̀ báyìí àsọ̀láṣọ káyọ̀ mi lẹ́nu ìbílẹ̀ náà ni bá ti bẹ̀rẹ̀ náà fún yóò pọ̀ ìtọ́jú yóò pọ̀ lè ó ti máa yọ àbí. Adẹ̀mọ̀ pé ó ti yọ bí sọ́gbà yẹn àdúlé tó fẹ́ lẹ́yìn àwọn ọmọ tá bá ti mọ̀ yọ ó ti yọ náà nù. Ẹ̀hẹ́n àwọn ò mọ̀ pé ó ti yọ before ẹ̀ ní tó bá tẹ́ àwọn lọ́nà ọ̀nà mú tó tilẹ̀ so bàtà wọn yẹn bá pè wọn wọn á tẹ̀lé wọn àmọ́ ó da káwọn náà gbìyànjú láti lè mọ bàtà àlùfáàjà rí yọ ó ti rọrùn níṣù ó ti rọrùn báyà bá mú wa lójú ní ní aago tí wà tó sọ fún wa yẹ òbí ẹlòmíì ẹlẹ́yà ni ah, ta ló ń yí àwọn tí ní ìpadà bó ṣe ń yí padà hmm. ìgbìyànjú ìkojú wá àsìkò òun ẹgbẹ́ mi ìfojú wá àsìkò oorun lọ́pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn olùlàmọ́ ti ṣe ìgbìyànjú òun náà fi gbé àbùkalẹ̀ yẹn òun náà fi ṣe ojú òkè nígbà báyìí tí wọn bá dẹ̀ sọ wọn náà rí. ọmọ wa yìí nílò tí wọn bá lo mágí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹ̀ bí a ti pé tó ṣe bá ṣe ìrànlọ́ ṣe wà yìí ó ti ní àjọṣe pé tẹ́ ń lo fóònù náà ẹ máa àjọṣe ẹ bá ti àjọṣe ẹ tí mo fún yín ní rọ́ọ̀nù. Hmm? ẹ̀rọ pé stage two àwọn tó wà ní stage two nìyẹn àwọn tó wà ní stage one àwọn ò tiẹ̀ fẹ́ gbólè rárá so àwọn tó bá ti wá gbólè tó ẹ bọ tó so kò sá gbólè tó máa sọ tó máa sọ tó fọ ọ́ gbogbo kàkúrú tó ẹ àwọn kan nìyẹn àwọn kan gbélé rárá wọn ò gba téńjì ṣèjú àwọn yẹn ṣọwọ́n ṣèjú wọn àwọn kan gba aago gbẹdú wọn gba adjustment àwọn kan tó wà àwọn tó gbádùn àwọn wà ní ṣèkiri tò ṣèkiri yẹn ni pé n tí yẹn observe ní naked eye táwọn àwa adjust aago síbẹ̀ òun ṣèkiri wọn lọ padà fún wọn síra gbogbo àwọn ọmọ ọlọ́dẹ yìí a lè gbà bẹ́ẹ̀ dáná ló fi júwe òun eh, ìbòjì òṣùpá níta máa rí nù ká fi máa ṣe lábàjì dọ́sí tó wà nù tó torí ẹ̀ níta ọ̀ràn rẹ bá mú wá láti àjọ sílé ìwáṣọ ìṣesí òòrùn ìbòjì òṣùpá lórí ọdún kan ọdún kejì tó lọ bí ọdún tó pọ̀ ìyẹn lè fi dìtámìnì èyí tó ju ọjọ́ tó lè jẹ ní ilẹ̀ yorùbá zulu ò lè wọlé tírí òpó àbí tòṣe sì àgbẹ̀gbẹ̀ wá sí àpẹẹrẹ àdìgẹ́ mọ̀ fẹ́ dìbò lóṣù á sì mọ̀ pé lè yẹn lè tọ́ àpẹẹrẹ àdìgẹ́ mọ̀ ni tòmọ́dé ló sì lọ́wọ́ nípò pé wọ́n nípò ọ̀rọ̀ yẹn ẹ ẹ àyẹ̀kú tàjà ìgbàdìgbẹ́ lógún <laughs> so àwọn yẹn nìyí. a ti mọ ìdísí ẹ lọ́dún nìyẹn ìyẹn wá lè wá nǹkan èèyàn lati láti lò tí ó mọ aláyẹ̀ ní nígbà táwọn àsìkò yẹn ní káàkiri mọ̀ tó bá ṣẹlẹ̀ náà àbájọ ọmọ ń lò nìyẹn wọ́n ti mọ tó kura ní sọ sì mọ gbòdì sọ à tí òun bá ti mú ìdajì igi ìdajì igi ilé kan ti tí òun bá ti wà dáhùn ọmọ ẹ̀mọ́ so igi ni wọ́n máa wò kí ṣe òkú sọ́mọ̀ mọ́ torí pé wọ́n ti ní ẹ̀kúrẹ́sì lọ́dúnmọ́dún nígbà tí gbáwọlé gbàgbà rẹ̀ náà ní ẹ̀kú bẹ́ẹ̀ lọ ọ̀ká pọ́nlé àṣìṣe wà náà mo làwọn kan sọ ní ànábì tí wọ́n ní fún torí tó bá ń tó bá ń mọ́jọ́ lẹ̀ ó ti sọ kàlẹ́ndà ànábì rẹ̀ so ìdí Islam gbà ní sáyẹ́ǹsì wípé nígbà mo ṣe yóò sùn oṣù bá ti yọ àmọ́ kò tóbi kò kéré níbi tá a bá kó pẹ̀lú ẹwà fún àwọn yẹn. á dín ènìyàn méjì ó fi dáadáa ẹ̀hẹ́n a lè lo bàìlókùlà bàìlókùlà yìí inú ọlọ́run gbogbo yẹn ó gbèsè e báyìí. àwa jẹ́ pé tó kéré kókó tóbi ó máa máa kí n tóbi ó bá ti tóbi àwọn tí ò rí nínú àwọn mẹ́wàá wọn ò rí dáadáa nílé mayokola ìdánlò sáwọ́dì nìyẹn ìdánlò káàkiri ní nàìjíríà náà ń lò nílé ìrẹ́lẹ̀ ní ẹ̀ ìbẹ́ ní pé má lo sáyẹ́ǹsì ni ẹ̀ṣẹ́ lo binocular ọ̀dẹ̀ ni ọ́ ẹni tó ń lo binocular àti ẹni tó ń lo gíláàsì ojú òní ìsìn tí n bá gbé kí àtúwájú báyìí tí máa ṣe báyìí ṣe lè rí tó wá túmọ̀ sí pé kí ló síwájú mi ni ó wà wájú mi mi lè mí ò rí àbí báyìí báyìí mo rí àbí mi rí ẹ́ bọ̀ títí tí ò síwájú mi nítì ò mi wọ́n ní ah ó wà ó wà ó wà níwájú ní ẹni ìlú mi àwọn ah, ó wà ó wà ó tó ń lo kàlẹ́ndà tó ń lo tó ń lo new cycle àwọn máa ń kakuléètì eh, òṣùpá ó máa lóyún bá lóyún á bímọ tó bá bímọ wá jọ́ tètè ọmọ ìmọ̀ á jáde ọmọ ẹ̀ orí ẹ̀ lè kiri orí ẹ̀ lè tóbi wọn àrí kankan o just one plus one lásán náà calculate ẹ̀sìn tó wà nìyí kánàbí gbà wò lẹ́sàn tó gbà nìyí ní máa ń àwọn sábà kan lọ wo ọwọ́ oṣù wọ́n máa ń lọ wọ àwọn sábà máa ń wọ oṣù àbúrò rẹ̀ láti rírí àbúrò àbúrò náà wọ́n rò ti rírí àbúrò àbúrò náà bá ti náà ti rírí kò sí kan kánàbí rírí gbogbo oṣù àwọ̀ ẹ̀rọ mọ̀dánì tó gbà wọ́n máa ń sọ fún mi pé wọ́n ti rí oṣù. اوكي اينما نحن اوكي نعم وعليكم السلام ìsáfúrú bẹ ojú òní islámù fún wọn kára ọjà bíi epo bíi òróró kásítẹ̀tì amákámọ́ta tó bá ti wá wọ́n kámọ́ta ìsáfúrú bẹ tí gbàtà kópamọ́ yẹn nìyí tí ò bá kéré ti kásítì. èmi ṣe kò sá burú bẹ́ẹ̀ ó pọ̀ náà láti kó pamọ́ kò sá burú bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé nǹkan tó dájú pé tá a bá kó tá a bá họ́ọ̀dì tá a bá kó pamọ́ ìkópamọ́ yẹn ni yóò kó àwọn èèyàn sí ìnira torí pé ó máa ká àwọn akọ̀tọ̀ dájú pé tára bá ti wá ní àwọn èèyàn wọ́n padà gbé jáde àgbòwò lé wọ́n wá rà lówó gbọ̀gbọ̀ ìyẹn ò dáa ìyẹn ò dáa islam tako ìyẹn nínú pè ní ọdún kò kitab kíkáp nínú sẹríà but nísìn eléyẹn pọ̀ ó pọ̀ débi wípé owó ẹ̀gbọ́n ló bàjẹ́ àásìkò díẹ̀ mẹ àkópamọ́ léyìí tó ní àwọn yàrá rà sábúrú mẹ tó bá ti wọn kápò jáde torí pé àwọn tó máa tó máa ṣe báyẹn máa ń ní period epo ni time time tó bá wà ń ta yóò surplus tábà kó pamọ́ nígbà yẹn nìyí ìkópamọ́ ti ti wá kó àtẹ́kì àwọn èèyàn ní lílò níbi dà tábà wá kó jáde lásìkò wọn gbogbo látàrí price bá wù wá ní problem rẹ ẹ nà hmm? bẹ́ẹ̀ nà láti Thank you. Béèrè wáyé pé ọkọ tí ó lé ìyàwó ẹ̀ ní mọ́gùn, oró fúra pé ìyàwó òun ṣe ṣìnà. So, oníṣìnà wa kọ lu mọ́gùn wa kọ. Sọ́kọ tó lẹ́sẹ̀, ó lẹ́sẹ̀, ìyàwó lẹ́sẹ̀, ó sì náà lẹ́sẹ̀, àbújá ni wọ́n lẹ́sẹ̀ tètè àmọ́ nítòsẹ̀ súnmọ́ nítòsẹ̀ lẹ́sẹ̀ jù òun lọ́kọ́ bẹ́ẹ̀ èdè gbọ́dọ̀ tó kópa yẹn o òun ó ṣe ṣíríkù kó tó lébèrè mọ́gùn obìnrin ò sì ṣe ṣíríkù kó tó ṣe ṣìnà àlè náà ò ṣe ṣíríkù kó tó ṣe ṣìnà ìrọ̀bẹ̀jọ́ kọ́ ló ṣe ṣíríkù tó ṣe é sìn tó o tá a sọ yìí. bọdụ nọ́dọ̀rù ìwòsàn ọ̀kan ló yẹ kí yẹn jẹ́tì lọ́dọ̀ àwọn èèyàn ó ìgbà lára àwọn dáadáa tí islam wá yorùbá nù òbí àwọn àtòrí wípé tó wà lẹ́tọ̀ọ́ àwọn àlọ́ torí ẹ̀ṣẹ̀ ẹwù kan báyìí o tó di wípé òfẹ́ kan gun ìyàwó tí ìyàwó rẹ̀ ṣe ṣìnà ló bá ń lé mọ́gùn àbí ó wá ṣe ṣe kó dájú pé mọ́gùn tẹ́lẹ̀ níbi sára ìyàwó gan ọkùnrin oríṣìíná gangan fún rẹ̀ òun ti ní ayẹmọ́gùn tó ti gbóná àjọ̀nú ju àjọ̀nú lọ èdè ìgbìmọ̀ tí mọ́gùn ti tó odò mẹ́lò ẹnìkan ló ṣe fún ọ àbí òkú abẹ́nú gbọ̀ngàn sí ni yìí ẹ bá ṣe lè ṣe àlùjọ̀nú sí ni torí ẹ kò tí ì mú justice wá kò mú justice wá kódà kẹ́ni yẹn kó má ní ayẹmọ́gùn kẹ́ni yẹn gbàbẹ̀ kú ó gbàbẹ̀ kú. ẹni tí ó lé mọ́gùn sára ìyàwó rẹ̀ ó sì jẹ́ mùsùlùmí kò sí yóò ti ya òun náà ti yapa òfin ọlọ́run kó tó lè fi ìjìyà kan ẹni tí ìyà tán. bẹ́ẹ̀ni ìbá obìnrin lò pọ̀ nígbà míì ó lè mọ̀ jẹ́ dúró ṣìnà àti obìnrin tó ń jẹ ọkùnrin nípa láti bá ṣe ṣìnà lójú wáyé nínú ìṣẹ̀lẹ̀ àìpé tó bá di inú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọkọ àti ìyàwó ń bá wẹ̀ tó bá yẹ pé ọkọ ló jẹ́ ìyàwó ẹ̀ nípa bá láṣepọ̀ wọ́n ti jọ láṣepọ̀ ìyàwó òní ìyàwó òun sì láwẹ̀ àbí òní ṣe kọ̀dọ̀ òní ìṣàfàrà àmọ́ ọkọ tó ẹ̀hẹ́n òun ṣe kọ̀dọ̀ ìṣàfàrà èyí kò ní jẹ́ ìyàwó nípa wọ́n tọ̀ fẹ́ pé ìyàwó tí yẹn lé mọ́bù gan-an tó lọ rẹ́pù ọkùnrin tẹpá ti pẹ̀lẹ́ lè máa àbá ti pẹ̀lẹ́ máa yẹ ti mọ̀ pé ìbò ní formality justice tó bá ti di irú ọ̀rọ̀ báwọn kò sí yẹ pé ìyàwó gangan gangan òun ló lọ fi ipá bọ́kùnrin lò pọ̀ ó mọ̀ ṣẹlẹ̀ dáadáa torí pé kò wà lórí ọkùnrin nìkan obìnrin máa ń rí kù ọkùnrin ọkùnrin máa ń rí kù obìnrin. na ìsìlèyí àwọn méjì rẹ̀ mọ́ ìmọ̀ yorùbá fáṣẹ wọn gbọ́dọ̀ àwọn ọmọ ìṣìnà tó bá rántí pé ọkùnrin lórí ló lórí ipò ẹ̀ á sọ pé àbí wọ́n ẹ̀kọ́ obìnrin ló wá rí pẹ̀lú ọkọ̀ sí dàpá yẹn <laughs> ìtọ́sùn nù fẹ́ pé obìnrin bá ń fi jẹ́ǹtì ààrẹ ìfọkùnrin pé owó òsì rẹ̀ kọ́kọ́ torí ẹ̀ ti gbé àwọn ìdájọ́ báyìí àwọn ìṣàlẹ̀ ẹ̀gbẹ́nẹ́sìnkò mọ́jẹ̀mú báyìí ó gbọ́dọ̀ wà lẹ̀ tọ̀ sábà ló wá lẹ́tọ̀ọ́ láti fìyà ìfanijẹ́ ní olórí ìlú ni kì í ṣe ọkọ̀ kódà àtìkọ́ náà wọn sáré bá lábẹ́ ìgbé wa náà ṣé tí bá bá mo wọlé mo wá bọ́kùnrin kan lórí ìyàwó mi ṣé kí n lọ wẹ́lẹ́rìí wá náà ní ẹlẹ́rìí mẹ́ta wá anábìlẹ̀ ó gbọ́dọ̀ dánwò ó lọ wọ ẹlẹ́rìí mẹ́ta wá náà wàá wá ẹlẹ́rìí mẹ́ta wá. ìjú wọ̀ rí ọ̀pá tìró tó wọlé tìró tó wọ̀ rí àwọn ẹlẹ́rìí mẹ́ta kan náà ẹlẹ́rìí mẹ́rin àwọn náà gbọ́dọ̀ rí tó bọ́ sínú. lẹ́sìn mọ̀ pé ọlọ́run tá à ń sìn nínú ìsìlámù gàfúrú rò ìhìn wọn náà wọ́n ti máa ń fún mi. tọ́ tó bá padà ó ṣe ìdìnnà lóòótọ́ wọ́n á jù wọn lóko pa ìjù lóko pa ní gbangba sa tí gbogbo lórí òun ni àmọ́ eléyìí ni àṣẹ rẹ̀ ọwọ́ ìjọba náà ti wá ìjọba ọkọ̀ àìmọye tó kúkú kò ní kú oró tí ó mọ̀ obìnrin yẹn nìyí ó wà ní ọkọ̀ olóbìnrin yẹn ó lọ sí ó wá gun obìnrin ẹni ìlú bá kú lára ilé ìgbà yín náà kọ́ ìsìlámù ló jẹ́ àrùn ara ní máa ń ṣe sùúrù mi ilé tó bá tẹ̀lé fẹ́ lóde náà bẹ́ẹ̀ nìkáwù ṣubú àwa ní mẹ́sìn náà àdìpẹ́ tó yẹ ká fẹ́ ni òun ni òun nàfà fún wa òun ló pọ̀rọ̀ pamọ́ àti fẹ́ tán ká tó mọ̀ pé ah àtúntò ìwálé ọkọ náà wọ́n bẹ̀ nìkáwù ṣubú àwa dáadáa tó lè ṣẹlẹ̀.

àbí dánwó justice ni ìyẹn ti ní islam tàbí dánwó justice tó ọ̀nà bí ọ̀nà bíi mẹ́ta lọ́kùnrin ti ṣe ẹ̀rí ọkọ̀ àlè ń tiẹ̀ ń sì ná ọ̀nà kan ló ń ti ṣe àmọ́ ìjọba ló lẹ́tọ̀ọ́ láti lè fi àjọ wọn ẹgbẹ́ bí òfin ẹ̀sìn náà ìyàwó ìyàwó náà olóòtú wọn sì rọ́dún fún un náà dèdè ìyà tó tọ́ sí àlè tó tọ́ sí ìyàwó nínú ẹ̀sìn islam ọlọ́run ní kíjọba pàṣẹ fún ó dì wọn ní kò padà àwọn méjèèjì àmọ́ ọ̀wọ́ nìyí ẹ máa wo àbòsí ọkọ nìyẹn o ìyàwó ló lé mọ́gùn ìyàwó sì ní kú kò ní jìyà òun sì máa ṣe ìṣẹ̀lẹ̀ máa pa àwọn ẹ̀ káàkiri <laughs> àbí ẹ̀kọ́ di báyẹn ṣe lẹ́yìn bá náà nù tó lára dáadáa tí Islam mú wa ní alhamdulillah torí ẹ̀ lè ṣìnà tí wọ́n ẹ̀ bá ń lò fún ṣẹ̀ríà nílànà a ti gbàgbé bá tó ń ṣìnà yóò bá tàn lọ yóò bá ìtàn nígbà tó bá fi rí ẹbí mélòó kan wọn wọn mú síta báyìí fún ìjọba lọ́yà ẹ mọ jù wọn lóko pa ẹni kò ní dánwò mọ́ bẹ́ẹ̀ ni lẹ́sí ẹni tó jalè náà ìjọba ní kí wọ́n gé lọ́wọ́ tò ẹni tó gé lọ́wọ́ ni yóò lóṣù mọ́ ní bíbí ẹ̀dúró ẹni yẹn tó lè dáni sí láàmú lọ síbi akíndùn nìka wọn à ní ta ni wà nínú rẹ àwọn ẹlẹ́yìn wà níyì rẹ̀ ó lè yín wà níyì rẹ̀ torí àmì tí wọ́n ti gé lọ́wọ́ yóò wà lára ẹ̀ wọ́n tó ti jalè tó ti lówó tó ti yọ̀tàn tó tó búrò ń rẹ̀ wá wà níyì ni nìyí tó tún kó lọ́dọ̀ jáde kódà bẹ́ẹ̀ ni yóò bá nọ́dọ̀ láàmì láti rámì tó ó ti jalè rí lọ́wọ́ ẹ̀ nìyí òun kò tiẹ̀ nílì yọjú bẹ̀ inshallah a máa tẹ̀síwájú nípa ìkàtẹ́rà wa ní monday a lè fọ́lọ̀ níbi lórí telegram inshallah bó bá rọ̀ wá lọ́nà wasallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa wa